ẹni a wí fún ọba jẹ́ gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ gbà àwí ìfẹ́ àfọ̀gbà yóò kìka àbámọ̀ bọnu ni ìṣẹ̀lẹ̀ tó nílùú ọjọ́ta ńlọ́fà sábàbí kí ni tó tá ń jẹ̀bi àwọn ọlọ́pàá ni yorùbá nation ni níta kọ́kọ́ gbọ́ ń bẹ̀rẹ̀ ni pé àwọn yorùbá nation àti OPC ni wọ́n bára wọn jà lọ́jọ́ta ah, ah, how manage mo kọ́kọ́ wò pé yorùbá nation OPC yorùbá làwọn méjèèjì náà kí ló fẹ́ fàjà láàrin wọn ànìgẹ́ ìkìlọ́pàá OPC pọ̀ ń láti jẹ́ pé àwọn kan lọ́rán OPC. bọ̀bọ́ tó rìkọ́ọ̀dù fídíò ó gbójú ara rẹ̀ bẹ́ẹ̀ báwọn èèyàn ṣe máa implicate ara wọn nìyẹn bí wọn ò bá tí ì mu ó dájú pé wọ́n padà mu because wọ́n dáná sun mọ́tò ọlọ́pàá ó tún lẹ́nu bébébé bébébé àwọn máa dáná sun police station ni àwọn máa dáná sun police station ni ta lọ́rùn wọn ní sẹ́rú ẹ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ni àbí professor Banji Akíntóyè iṣẹ́ ẹrú wọn ràn wọn àbí tọmọ bó bá jẹ́ sẹ́rú wọn ràn mọ́ wọn èyí ṣe tí wọn ò fi fi ti ọmọ jẹ́ olóyè Sunday Adéyẹmọ ràn wọn ṣe ọmọ wọn jẹ́ tẹrú professor Banji Akíntóyè ràn wọn ṣe ọmọ wọ́n jẹ́ tẹrú bó tiẹ̀ jẹ́ wípé akọni ó bàjẹ́ ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ pòfẹ́sọ Bánjí Akíntóyè fọmọ tí wọ́n bì kan ọmọ ọlọ́mọ là á fìpá jí ọmọ ọlọ́mọ là á sọ lábẹ́ egúndé ọmọ ọlọ́mọ là á ránṣẹ́ dé tòrótòró àwọn náà ò sì ní làákàyè àìmọ̀sẹ́kọ̀ ọmọrogùn ńlọ́jọ́ torí bomi gbóná ẹni tí wọ́n pa lónìí kò lè jáàyè mọ́ ta ló lùsì àwa ni àbẹ́yìn àbóhùn àbáwọn àbáwọn ẹbí ẹ̀ ọlọ́pàá ló lùsì ni àbíjọba Professor Banji Akíntóyè ló lùsì ni àbólóyè Sunday Adéyẹmọ Ìgbòho because a ti kìlọ̀ wípé Riley ò ní nǹkan kan ṣe fúnra Yorùbá mọ́ either mega rally or super mega rally doesn't have anything to do with Yorùbá nation anymore àti ṣe nígbà tó níyì gbogbo àgbáyé ti wà wíà pàfẹ́gba Yorùbá nation nínú àwọn orílẹ̀-èdè tó fẹ́ sì sí ìdíkò lórílẹ̀-èdè tí wọ́n wà tẹ́lẹ̀ mo ṣáàṣì list ẹ̀ mo rí Biafra ń bẹ mo rí Yorùbá nation ń bẹ so gbogbo ìkéde wípé gbogbo àgbáyé ó lè mọ̀ wọ́n lè wá gbalẹ̀ wa fún wa irọ́ ńlá ni òfúùtù fẹ́ẹ̀tẹ̀ àṣà tí ò ní kàn ní bí ìgbà téèyàn ń yín gbàdo sẹ́yìn gbani tírèènì tó ti kọjá là ń juwọ́ sí yẹn let's face the reality once and for all kí ló dé tá à ń bọ́ tí ilé ike fúnra wa ilé tó ti wó a sì tún ń dẹmọ bí ẹni pé kò wó and do you know the irony ṣé ẹ mọ̀ wípé mo ṣètò lánàá mo ní Professor Wálé Adéníran ó lóun step aside gẹ́gẹ́ bí chairman ìlànà Oòduà gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ìlànà Oòduà gẹ́gẹ́ bí ẹni tó ń jà fún self determination do you know pé n tá à ń gbọ́ ni pé bàbá yìí ti padà sínú ìlànà oòdùà Professor Banji Akíntóyè ti padà sínú ìlànà oòdùà tí wọ́n láwọn ti kó ń bẹ̀ promote sí Yorùbá self determination movement tàwa ni ń tanra wọn who is deceiving who who is fooling who kí ló dé táwọn àgbà wọn yóò fira wọn sípò àgbà ẹ̀dẹ̀ nìkan mọ̀rì wọn fín ọ̀nà wàá dà ọlọ́run ò fẹ́ràn ayé òfódodo ọ̀rọ̀ pé mẹ́ta àti wá fẹ́ sórí ọmọ tọ́wọ́ àgbà yìí wà lọ́jà kórí ọmọ tó tọ́wọ́ Yorùbá wí àwọn àgbà lọ́ wà lọ́jà orí ọmọ doríkodò ni kì í ṣe pọ́wọ́ lásán orí ọmọ doríkodò. now Professor Banji Akíntóyè ń bẹ ní Kútọ́nù ó ń yin àwọn tó fẹ́ wá rálì á play fídíò ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí mi ò ní lè ṣàfihàn píkṣọ̀ tí ń bẹ́ ń bẹ̀ torí òkú tí ń bẹ́ ń lẹ̀ and again láti ṣèfò fèsì ọ̀gbẹ́ni tó rìkọ́dù fídíò ó ti jáde káàkiri o ṣùgbọ́n kò ní jẹ́ lọ́dọ̀ tèmi lùkìkí ẹ̀ ó ti kàn because ǹgbà uh, tí òdìkejì rẹ̀ bá dé kí wọ́n mọ̀ pé Awikonko lọ́fà o lọ́jẹ́ kí wọ́n rẹ́ nìkan mú o irọ́ o ó tọ̀rọ̀ pọ́nbélé ńlá bára wa sọ. So Rally, nílùú èkó bí ìgbà téèyàn ń mọ̀ọ́mọ̀ rí kúnlẹ̀ tọ́dẹ̀ wá ń wáwọ́ síkú pé ikú wọn lọ́ọ́ fẹ́ pààyàn sóòrè èèyàn pa ni èmi rè é because every one of us ti mọ̀ láti ilẹ̀ pé Lagos State ò aláwo rẹ́ rally tàbí protest gbogbo yín pariwo Lekki toll gate Lekki toll gate ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ Lekki toll gate kò sẹ́ni tó lè àṣàtẹ̀ rẹ̀ whether true or false àwọn èèyàn kan láwọn èèyàn kan kú rẹpẹtẹ àwọn èèyàn kan ní ti ń gbá òkú oríṣiríṣi ìtàn lọ́pa oríṣiríṣi ẹ̀ka báwọn èèyàn bá kú ń bẹ̀ ń tòótọ́ àwọn tó lọmọ lọ́pàá dánú ọmọ wọn ẹbí sọmọ nù bí òkò rọ̀lẹ́ òkú tí kì í ṣe ọjọ́ tó fọ̀ àwọn tó kú lónìí ní ìsìn kò sọ pé kémi ọmọ gàrí mu lálẹ́ yìí bọ́ bá sì ẹni yẹn ni pinpinpin tí ẹ ti pin àdógún àdọ́gbọ̀n ilé ayé tiẹ̀ ó ti tánu ẹ mo ní àlá mo ní dírìmù ó ti dópin ẹ kìíní kan mo fẹ́ jẹ́ ó ti dópin àbá mo fi irú ilé ìwé tí mo fẹ́ kọ́ mọ̀ mí ọlọ́ ni ó ti dópin so kí là ń wá kí là ń lé ń bo la ń lọ táàrọ́ kọ̀ kí là wá ṣe láyé o kì lọ lọ ń dà wá sáyé fún ná kí là wá ṣe láyé o kì lọ lọ ń dà wá sáyé fún ná ìbéèrè rẹ̀ fẹ́ni tó láròjinlẹ̀ ògì làwa sì láàyè o now ngbà táwọn olórí méjèèjì fi voice note síta lónìí á play first. note wọn Chief Sunday Adéyẹmọ Ìgbòho ń play tiẹ̀ Professor Banji Akíntóyè á play tiwọn wọ́n ní kí gbogbo àgbáyé ó lè mọ̀ wípé ìran Yorùbá ń jìyà a sì fẹ́ gba orílẹ̀-èdè tiwa let me tell you again wípé yorùbá ń jìyà yẹn is out of it if you want to listen to the reality and the truth ẹ má sọ pé yorùbá ń jìyà mọ́nà o ìran wo ló táwùsà àti fúlàní nílẹ̀ nàìjíríà àǹfààní wo ni wọ́n jẹ ẹ̀rù oyè akúṣẹ̀ ti ń bẹ lókè ọya ni tí yorùbá bá ń jìyà ẹ̀yà kọ́ ti nàìjíríà rí mélòó la ilẹ̀ se ọdún wo ti débẹ̀ gbẹ̀yìn ńbo wá ní Yorùbá ti ń jìyà wọn ò fún state yín lá location ẹnìkan kan ò represent constituency yín last of rep ẹ ní senate ní senatorial district yín wọn ò gbà yín láàyè láti ní chairman local government yín àbí wọ́ọ̀dù yín ò ní councillor ní local government ọ̀nà owó náà fífi ìyà jẹ yín. lóòótọ́ nìbágbépọ̀ wa pẹ̀lú àwọn èèyàn yìí ọ̀bára mu pẹ̀lú ọṣẹ́ tí wọ́n ń ṣe nílẹ̀ Yorùbá tí gbogbo wa mọ̀ ṣùgbọ́n tó ti kásẹ̀ ńlẹ̀ ẹ má san ẹ má pa oko díjú ọ̀nà fáwọn ará òkè fáwọn ará òkè òkun tẹ bá fẹ́ ṣe bísínẹ́sì tẹ fẹ́ ẹ̀stọ́ọ̀tì wọn tẹ fẹ́ gbowó lọ wọn ẹ gbà á láàyè ọ̀tọ̀ bí wọ́n bá fún yín lówó wọn padà fún yín lówó stop doing nonsense ẹ stop láti mọ risk life àwọn ọmọ ọlọ́mọ àwọn ògo ẹ̀yìn ọ̀la ìdílé kan lẹ́ ń wèsì ọjọ́ ọ̀la wọn tiwọn yìí now àwọn tó lọ sí Ìbàdàn tí wọ́n láwọn rìkílẹ́mù tí wọ́n rí fúláàgì wọ́n rí bánà Yorùbá nìsàn wọ́n mú lẹ́tà lọ pásítọ̀ ńbẹ́ńbẹ́ babaláwo láàrin àáfàá lẹ́gbẹ́ kejì tá wọn ò tó twenty kò sí sàkótún kò sí sàkòsì kìkìdá ìsàkúsà níbẹ̀ láàrin wọn sorry to use that language kò séèyàn gidi kankan kò sí àgbà ọ̀jẹ̀ kankan kò sí ọ̀jọ̀gbọ́n kankan láàrin wọn kò sí ẹni tó wà tá a lè respect mọ́ wọn lára láàrin wọn sẹ́lẹ̀ ìjọba alágòdì wọ́n mú lẹ́tà lọ àbí house of assembly ọ̀dà bíi pass of assembly ni ẹnìkan kúkú gba lẹ́tà lọ́wọ́ wọn lẹ́nu géètì wọ́n dẹ̀ stamp ẹ̀ wọ́n láwọn ti receive ẹ̀ because ẹni ẹlẹ́ni ọ̀bá gbà á ẹ sọ pé ọmọ Yorùbá ni ẹ lè sí ẹ lè dá wàhálà lẹ̀ wọ́n gba lẹ́tà lọ́wọ́ yín inú yín wá ń lọ ẹ wá lọ rí bánà kan dọ̀símì pẹ́ ti nìyẹn ń ń bi ẹnìkan ta ló claim ìbàdàn pé òun lo ní ìbàdàn lọ́wọ́ wa tẹ́lẹ̀ àwa lá ní ìbàdàn ẹnìkan ibà ní ìjà sógun ìyá irin kò sẹ́ni tó wá claim fẹ̀ pé ilé Ifẹ̀ yìí ti wá ní o ta ló wá claim èkìtì ta ló claim ondo so kí wàá la wá ń reclaim kí ni wọ́n gbà lọ́wọ́ wa tá à ń padà reclaim lọ́wọ́ wọn I don't really understand what are we reclaiming ntí wọ́n bá claim lọ́wọ́ èèyàn tán gbà lọ́wọ́ èèyàn lèèyàn máa ń reclaim padà wa àwọn Fúlàní gbìyànjú ẹ̀ wọ́n dẹ̀ bó nílé ńlé kálukú dẹ̀ ti sá padà gbogbo nǹkan ti fara sinmi everybody ti ń lọ ó ti ń bọ̀ bó ṣe wù ú. ẹ̀yin ni ẹ kìlọ̀ fúnra yín ọmọ yín ni ẹ kìlọ̀ fún. <clears throat> so eja face fèsì reality now eja koko kọ́kọ́ play fídíò tí ọ̀gbẹ́ni yẹn ṣe ní um, ọjọ́ta gbàtọ́ lóye Sunday Adéyẹmọ Ìgbòho máa sọ̀rọ̀ lánàá. ó ní kí wọ́n jáde fún peaceful rally ó emphasize lé lórí ẹ jáde peaceful kì í sọ̀rọ̀ pọ́npọ́ kì í sọ̀rọ̀ àdá kì í sọ̀rọ̀ nǹkan kan ẹ lọ wọ́ọ́rọ́wọ́ ẹ jẹ́ káwọn àgbáyé ọmọ that is pé bá jáde wọ́ọ́rọ́wọ́ compulsorily nílùú èkó ọlọ́pàá máa jáde sí anywhere ní nàìjíríà ọlọ́pàá will surely come out wọ́n lè sọ pé àwọn jáde láti wá protect yín ni wọ́n dẹ̀ lè wá láti wá ṣe é níjàmbá ṣùgbọ́n tí wọ́n máa sọ pé àwọn bá jáde ni láti wá protect yín wọ́n lè sọ fún yín pé ẹ má dúró ń bẹ̀ yẹn o bẹ́ẹ̀ bá wá sọ pé ilẹ̀ bàbá wa ni a fẹ́ dúró ń bẹ̀ àwọn ọlọ́pàá security agent ni wọ́n nàìjíríà wọn iṣẹ́ fún wọn lè react at any moment ẹni ó bá fẹ́ risk life ẹ̀ ló lè rọ́lọ́pàá tó gbébọn dání tí ọ̀dẹ̀ tó máa argue pẹ̀lú ẹ̀ ẹni tí ń fi yes any ọlọ́pàá tó bá gbébọn dání can misbehave at any point of time ẹ woru lọ́ọ̀yà tí wọ́n pa yẹn àfa ọjẹyà kì í ṣe lójú ọmọ ilé kéwú ẹni ọlọ́pàá tó pa ẹ wọ́n ti gba ẹsẹ́ lọ́wọ́ ẹ̀ wọ́n ti rán sátìmọ́lé kínní kankankan ìgbàdógójì ìròwájà lọ́ọ̀yà yẹn ti kú ó kú toyúntoyún ọkọ ẹ̀ lọ́pàdánù ọmọ tó bá fi ilẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́pàdánù ọmọ tó fẹ́ wáyé tí ò wáyé ńkọ́ ọlọ́pàá ti pààyàn torí twenty naira wọ́n ti pààyàn torí fifty naira wọ́n ti pààyàn torí hundred naira wọ́n ti pààyàn torí two hundred naira wọ́n ti pààyàn torí owó tọ́pọ̀ sáwọn ilẹ̀ wa ń lọ sekùn gbẹ̀ndu sí tanku tanku ẹni bá ń wá wàhálà tí ó rí ó borí mega rally kó ṣe kan o à ń bá sọ o èdè gbà o ẹ̀ǹbẹ́sọ̀ o èdègbà o káfẹ́niyàn káfẹ́niyàn káfẹ́niyàn jẹ́lẹ̀ mọ̀mù kó tún má dùn sẹ́ríkì ẹ̀ǹbẹ́sọ̀ o èdègbà o. Professor Banji Akíntóyè ọba àtàkìtì látòní di next year ẹ lè gba Yorùbá nation fún wa the earlier the better tẹ́ ẹ bá tètè jáde kúrò nínú struggle yẹn kẹ́ ẹ tó ṣẹ̀sìn gan originally wọ́n ní kẹ́ step aside ẹ̀kọ́ ó ti hàn sí wa wípé kò ń ṣe lórí ọ̀rọ̀ Yorùbá lè fi ń jà mọ́ personal interest yín lè ń jà fún ìyẹn ló jẹ́ kẹ́ máa fluctuate kẹ́ máa lọ kẹ́ máa bọ̀ ẹ̀yin nìkan lẹ kó nù lànà ọmọ Oòduà ẹ̀yin nìkan lẹ bọ́ síbì kan ẹ̀yin nìkan náà lẹ tún padà wá to come and do what that means ojú òmọ̀lẹ́ o kò lọ́tí Obi tán ọ̀sọ́mù tíyá wọ́n ní ni mọ̀ ọkọ sàmì wá ó ní rolandi wọ́n ni ẹjẹ́ ẹlẹ́gùn ni ẹfílẹ̀ ẹlẹ́ran díẹ̀ ńbẹ́ńbẹ́ ńgbà wo wàhálà gbàgìdì òní dàgbà yẹ̀yẹ́ ìgbà bá yọ ọmọlúàbí ní kò lójú agbo tó bá ti ń di ẹ máa jó lọ sórí ìjókòó yín o tètè máa lọ ẹ máa o tètè máa because ìgbà tí wọ́n bá padà wá wọ́n kàn déédéé pàlù mọ́ndé ni pé ah, tàbí kan pé ara yín lè ná lówó ara yín lè ná lówó àwakọ́ olórin fẹ́ pàlù nu that is gbogbo owó tán pé eh, ẹgbàáyé báyìí ẹkọyé báyìí jẹ àárín ara yín lẹ ti ń kó jẹ ẹni tí ọ̀jẹ̀ gbì kì í kú gbì àwọn èèyàn ti wà disappointed ẹ láfẹ́ gbà ń December àrí gbà ń December njọ́ wo la fẹ́ gbà báyìí january yìí ni àbí february àbí next year kí ló dé tẹ́ fi ń bọtí ilé kí fáwọn èèyàn anigé mi ò rẹ́yìn mi ò rẹ́yìn gangan bá wí àwọn òpònú ayírádá amoko mẹ́kọ amomimùràwé aláìníye inú tí wọ́n ń tẹ̀léra wọn gọ́ọ̀lù tẹ̀lé gọ́ọ̀lù gọ̀lúgọ̀ tí wọ́n ń rìnrìn òsì lẹ́sẹ̀ ẹ̀yà káàkiri àwọn morí bá wí. that will I go for such rally ok a fẹ́ mú lẹ́tà lọ sí ilé ìjọba àwa bíi twenty àwa ń kọrin à ń kọrin Yorùbá nation àwa ń rìn lọkọ̀ báramu àwọn kan ń gbérin àwọn kan ò gbérin àwọn á dòbò ẹsẹ̀ délẹ̀ kiri wọ́n á lọ wọ́n á mú ṣé doctor, ni àbí professor. ní tó mú ẹ́fílòpù máyà ẹ̀yin rẹ̀ fojú lóúnjẹ kẹ́ ẹ wo bá ṣe ń disgrace Yorùbá káàkiri ìran yorùbá tá a la kàwé ìran yorùbá tá a la jọ̀jọ̀gbọ́n tá a la lọ́pọlọ ẹ wo bá ṣe ń disgrace wa káàkiri in the name of yorùbá nation fake yorùbá nation scam yorùbá nation what nonsense. àgbéga fàyè ìgbàgbọ́ wà ní pẹ́. àgbéga fàyè. ní pé Thank you want you.

people ẹ má ẹ má dá àwọn tó bá ń bú mi lẹ́kùn àìníláàkàyè ní yọ wọn lẹ́nu now ìṣẹ̀lẹ̀ méjì ló ṣẹlẹ̀ àwọn ti Dúpẹ́ Onítìrí àwọn ló ń ṣe reclamation àwọn ti Bánjí Akíntóyè àwọn ló ń ṣe mega rally rally tí ò tó rally débi pa máa pè mega débi pé yóò wá di super mega rally èèyàn mélòó ní ṣe rally èèyàn mélòó lẹ́yìn rí lọ́jọ́ ta ń gbọ́ wọn ti wá now ẹnìkan ló wà disappointed ó lè wà disappointed I operate in the same level I can say anything about Yoruba nation stop deceiving us stop deceiving yourself stop wasting our time bẹ́ẹ̀ ṣe máa waste time wá tí gbogbo solution fi máa lọ mọ́ wa lọ́wọ́ tán nìyẹn at the end of the day you have nothing to add to us àgbàlagbà kan ò lè tòkè ògùn wá kọ́ mọ́ wá ṣe mú gògùnù lálẹ́ de ọ̀yọ́ sọ́rí ìtò ẹ̀yìn ará òkè ògùn ẹnìkan ò lè jókòó sí kútọ́nu kọ́mọ wá pàṣẹ ń bì í máa ti àwọn ọmọ ọlọ́mọ sẹ́nu kú mo promise pé màá play ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho you listen to it now ojú láì nírú ẹnu láì níyọ̀ ẹ ń bá tirẹ̀ ẹ̀kẹ́ ìyàwó ọdẹ ó yẹ kó mọ̀ pé kan láti tóbi jù kan lọ fẹ́ràn jíjẹ. láti ìgbà tó ti crash ní December àwọn olórí méjèèjì ọ̀rẹ́dì láti ṣiṣẹ́ papọ̀ náà still kálukú ń dọ́wọ́ wú àwọn tí Dúpẹ́ Onídìrí gẹ́gẹ́ mo sọ àwọn wà for reclamation àwọn tó tẹ̀lé tiẹ̀ àwọn lọ lọ síbàdàn tẹ́ ń wò yẹn tí wọ́n mú ìwé lọ. ẹ dákun béèyàn bá mú ìwé lọ sílé ìgbìmọ̀ asòfin tẹ́ẹ̀dẹ̀ serious pẹ̀lú ìwé tẹ́ ń mú lọ ṣe dandan ni ká rìkọ́ọ̀dù ìbá ti níyì kẹ́ẹ̀kan sọ pé ó kéré lónìí o a mú ìwé pé a fẹ́ rìkílèmù ilẹ̀ wa o lọ sí Ọ̀yọ́ State House of Assembly ìbá ti make sense dan fídíò ṣùgbọ́n gbogbo àwọn nǹkan yẹn pákéjì ni ń láti pákéjì ẹ̀ sí fídíò láti fún àwọn èèyàn tí ń dáwó fún wọn pé ẹ wò ó a lọ sí Ọ̀yọ́ State House of Assembly lónìí o amúlẹ́tà lọ o ẹ rí o kì í ṣe yẹn o amúdébẹ̀ fúnra wa ẹni tó gba lẹ́tà orí ẹ̀ pé ó gba ẹ̀ ń ju lóǹtẹ̀ ó fún yín kọ́pì orí ẹ̀ pé síbẹ̀ ẹ̀ mú lẹ́tà lọ ni ó dẹ̀ gba lẹ́tà lọ́wọ́ yín kí ni ìṣẹ̀lẹ̀ tí yóò ṣẹlẹ̀ lẹ́yìn lẹ́tà ilé ìgbìmọ̀ asòfin máa ránṣẹ́ pé irin pé ókè ẹ fẹ́ reclaim ilẹ̀ àbí kò sí problem ṣáìdì bo ni tọ̀dọ̀ yín bẹ̀ ẹ mú. <laughs> <laughs> ẹ wò ẹ jẹ́ ká fi mọ̀ pó dáa láti mọ̀ pó lọ sọ́nà bẹ̀rẹ̀ bẹ́yẹn kọjá tọ̀dọ̀ yín ẹ jẹ́ ká wọ̀ fọ́ bí. dégéètì lọ sí ọjọ́ mọ́níyà nkankan káwọ̀ fọ́ káwọ̀ ẹ wọ́n bá ṣe ń disgrace wá káàkiri àwọn tá a pera wa lọ́jọ̀gbọ́n ìran Yorùbá ta níràn mọ̀wé ni wá làwọn kan wá ń disgrace wá káàkiri sáwọn tó ń sojú wa nìyẹn who will take you serious ta ni yọ̀ọ̀kà ẹ̀ kún kí ni gọ́vnà Ṣèyí Mákindé máa ṣe lórí lẹ́tà tẹ́ ẹ mọ́ lọ kí lorúkọ ẹ lẹ́tà ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ òmìnira Yorùbá yorùbá ò sí nígbèkùn nàìjíríà ò dáa generally àwọn olórí wa bad generally àwọn olórí wa corrupt generally ìsẹ́nsẹ́mẹ̀kúnnù generally ebi ń pa wá generally ètò ẹ̀kọ́ wa dẹnu kọlẹ̀ generally ètò ìlera wa mẹ́hẹ generally economy wa bad generally kì í ṣe pé kọ́nọ́mì ilẹ̀ yíbò dáa tilẹ̀ yorùbá wá bad ọ̀nà wo ni wọ́n ti wá ń fìyà jẹ wá let me know táǹtẹnumọ́ ẹ̀ka lè mọ̀ kí àwọn àgbáyé ó lè mọ̀ wípé ìyà ń jẹ wá níbìkan la sì fẹ́ jáde kúrò lórílẹ̀‐èdè wa kò sórílẹ̀‐èdè àgbáyé kankan tí yóò support wa o stop deceiving us stop playing with our intelligence stop fooling us we are not all fools we are not foolish ìwọ̀nba àwọn tó gọ̀ tọ́dàbẹ́ ni pé wọ́n ti kó làákàyè wọn ní rìn káàkiri wọn bí ìgbóná tí wọ́n wá tí ọ̀sọ̀nù káàkiri orílẹ̀-èdè wọn tí wọ́n ti ti tó ti sọnù lójú àlá tí wọ́n wá káàkiri lójú ayé gbogbo wa jọ gbé ìgbésẹ̀ gba orílẹ̀ Yorùbá kò nínú Nàìjíríà ńgbà tí wọ́n fẹ́ràn jẹ wa ńgbà tí wọ́n fi npa báwọn obìnrin wa lò pọ̀ ngbà tí wọ́n ń jí wá gbé gbara sọ̀m normally adẹ̀ wa ti jọ rí kedere kedere gbangba gbangba yàmọ̀kan yàmọ̀kan pé kò rọrùn láti gbà kò sí ní tọ́bàd béèyàn bá mọ̀nà bí ti ń lọ tó bá sẹ́rí padà lé as quickly as possible yóò bá a máa sọ pé mọ̀jàmọ̀sá là máa kí ogun akíntọ́ mọ̀jà tí ò mọ̀ bó bá bógun bòmí lọ kò bá di o yorùbá náà ró ní béèyàn ò bá mọ tí ń lọ ó padà lé ah tìmí ò súnkọ̀yà kọ́ ló máa ń kẹ́ bàbá yìí bí a kò bá mọ bí à ń lọ ṣèbó yẹ ká padà sílé kájáwọ́ nú àpọ̀n tí yóò gbómi la kàná iléyá o ọmọ nàìjíríà iléyá gbogbo ọmọ nàìjíríà ní báwí. bàbá fẹ́ pín ẹ jẹ́ advice àwọn tó kù kí wọ́n jẹ́ ká pín ìran kan ẹ̀yà kan kò lè ya kúrò lára nàìjíríà personally individually ethnically àfi tí gbogbo wa bá jọ jókòó yí tábìlì pupa fẹ́ pín nàìjíríà ọ̀nà tá a fi lè pín kò sẹ́ni tó lè tọ́nu wa ìfẹ̀míṣòfò ìfidúkìá ṣòfò mélòó ló kó jọ tó fẹ́ bàjẹ́ mélòó ló kó jọ tó fẹ́ kí wọ́n fi náà ràn ọmọ mélòó ló bí tó fẹ́ fìkan tàfàlà tó fẹ́ tìkan sójú ogun. bí bá rí ilé ẹni kógun máa fi bẹ̀ ṣe bùdó ìjà o bàbá o dákun dàbọ̀ fọ̀tá hàn wá o láyé elédò màrè ayé mi dọ̀wọ́ rẹ o má jẹ́ kọ́tá yọ mi o ọ̀tá ti fẹ́ yọ wa o ọ̀tá ti ń yọ yín o àwọn ẹ̀yà Ìgbò máa jókòó síbi kan máa fi wá ṣẹlẹ́yà ọ̀rá wọn dèdèrìn àwa tá a jẹ́ sínú ọ̀wọ́n tá a ti ṣẹlẹ̀ tá a ti ṣẹlẹ̀ tá a ti ṣẹlẹ̀ àìtí ìrìgbà àwọn ilé wa ń ṣe kọ́mẹ́dì because àwọn tó jáde yẹn comedian lásán ni wọ́n àwọn tí wọ́n bájà lọ́jọ́ ta pẹ̀lú àwọn ọlọ́pàá wọ́n ń ṣe bíi tọ́ọ̀gì náà wọ́n ń ṣe bíi táùtù náà o wọ́n yàtọ̀ sọ́mọ ẹ̀jẹ̀ka wọ́n yàtọ̀ sáwọn ọmọ ẹ̀yìn ọkọ̀ the truth need to be told. olóyè Sunday Adéyẹmọ Ìgbòho gẹ́gẹ́ bí olólùfẹ́ I have advised you that you need yourself than anybody and that you should not allow anybody to push you. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ first note tẹ́ visitor, it is not from you though your voice but not from the bottom of your heart. àwọn èèyàn kan ni wọ́n kóra wọn jọ dákun dábọ̀ bá wa fi fọ́ìsì síta kí wọ́n lè gbọ́ fọ́ìsì ẹ̀ kán lè mọ̀ pé wọ́n lọ sọ̀rọ̀ one hundred and twenty percent truth it is not that intentional or with all heart àwọn èèyàn kan ni wọ́n dúró lé lọ́rùn sọ síta. So now ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lónìí ọrùn ta ni kọ́ wà ẹni tá ń yìnbọn pa ọrùn ta ni kọ́ wà voice note yìí jáde káàkiri tí wọ́n pín lórí ẹ̀rọ ayélujára káàkiri ó ní. Are you rescuing the situation? Or you are implicating yourself more and more? what will be the outcome nbo ni chapter yìí máa close sí àwọn ọlọ́pàá ní àwọn miscreant tí wọ́n forúkọ Yorùbá nation jáde wọ́n yìnbọn sí àwọn ìbọn bọ ọlọ́pàá méjì wọ́n wà ní bákúbálà àwọn náà retaliate ẹnìkan kú bóyá ẹnìkejì náà ti kú àwọn dẹ̀ arrest èèyàn márùn-ún ta ló máa lọ bẹ́ẹ̀lì wọn is it Professor Banji Akintoye so mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tí àwọn ọlọ́pàá sọ ni o fúnra lára wọn now bọ̀bọ́ tó record fídíò yẹn ah wọ́n yẹ ká kọ́kọ́ gbọ́rọ̀ tiẹ̀ náà ẹ̀já kọ́kọ́ gbọ́rọ̀ tí bọ̀bọ́ yẹn sọ ẹ̀já kọ́kọ́ gbọ́rọ̀ ẹ̀. ẹ ṣáà ti rí ojú ọjọ́ ń ṣẹ̀jẹ̀ o Sàótì Ìgbòho ló sọ wọ́n ti pa àwọn èèyàn wọ́n ti pa méjì inú àwọn èèyàn mi o wọ́n ti pa àwọn èèyàn wa ẹ ṣáà ti rí wọ́n ti pa méjì inú àwọn èèyàn wa o ṣẹ́ ti rí òun eléyìí o wọ́n ti pa àwọn èèyàn wa o ṣéjúbulẹ̀ ẹ ojú mi bóyá pọ́n ọlọ́run ló pa wá ṣéjúbulẹ̀ náà ń yín o wọ́n ti pa àwọn èèyàn wa ẹ tí a ti rí ẹ ti rí mọ́tò yẹn a máa sún ni òun láti ń sun yẹn ẹ ti rí wọ́n ti pa àwọn èèyàn wa o wọ́n ti pa àwọn èèyàn wa o ìkọ́lé eléyìí o ìkọ́lé eléyìí wọ́n ti pé eléyìí o ṣẹ́ni wọ́n ti pa wọ́n ti pa àwọn olókè ṣọ́fọ́ wọn náà wọ́n ti pa o ogun ti dé o ogun ti dé lẹ́yìn òbákẹ́ máa gbọ́ o ogun ti dé o wọ́n ti pàwọn èèyàn wa Lagos State o Ìgbòho ṣà ṣóńgbó àròlé abatẹ́ntẹ́l Banji Akíntóyè ẹ̀yin lè wọ́n ti pàwọn èèyàn wa o wọ́n ti pàwọn èèyàn wa o wọ́n ti pàwọn èèyàn wa o gbogbo abẹ́sílẹ̀ lọ sí ibà wọ́n là máa ṣẹlẹ̀ wọ́n ti pàwọn èèyàn wa o ṣẹ́tìrì wọ́n là máa ṣẹlẹ̀ wọ́n ti pàwọn èèyàn wa o station yà máa sùn àtàkì ah, a máa sún station táwa yìí a máa sún wọ́n ti pa àwọn èèyàn wa jẹ́tìrì wọ́n ti pa àwọn èèyàn wa wọ́n ti pa wa wọ́n ti pa wa wọ́n ti pa wa wọ́n ti pa àwọn èèyàn wa mo ti sọ fún yín ogun ti ṣẹlẹ̀ wọ́n ti pa àwọn èèyàn mi o Sàùtú Ìgbòho ló sọ̀rọ̀ gbogbo ilé ìka máa gbọ́ ti pa àwọn èèyàn mi o wọ́n ti pa àwọn èèyàn mi o Sàùtú Ìgbòho ló sọ̀rọ̀ gbogbo ilé ìka máa gbọ́ wàhálà ti àmọ́ ọjọ́ ọ̀sùn station yìí ẹ gba fídíò fún mi wọ́n làwọn ṣẹlẹ̀ àwọn ọjọ́ ọ̀sùn mi báyìí gbogbo sẹ́yìn tó ẹ̀mẹ̀ la máa sùn. ẹ ti gbọ́ nǹkan tó sọ wọ́n ti mú méjì balẹ̀ nínú àwọn èèyàn ẹ̀ ó ń lérí ó ń léka àwọn ó dáná bí àwọn ó dáná sun bí Professor Bánjí Akíntóyè dẹ̀ sọ pé rally, ìtàn bẹ̀rẹ̀ lónìí ó ṣeé ṣe kó má parí lónìí ṣé rálì ò tí ì wá parí báyìí rẹ́dàkùn ẹ̀ sọ fún mi ta ló tún máa gbégbá rálì lọ́la ní rálì tó jẹ́ pé wọn ò tí ì tẹsẹ̀ bọ́dọ̀ ṣe lọ ní sáré hàn gbé oúnjẹ rì ìjẹ rì ọbẹ̀ sọ̀ ṣé wọn ò tún wá ṣe lọ́la àwọn sọ́jà tí ó da nẹ́ẹ̀tì bójú tí wọ́n bá wá tí wọ́n dáná yá mi ò fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ náà wẹ̀ gbọ́ nǹkan tọ́lọ́pàá sọ miscreants masquerading as Yorùbá nation agitators came out in their hundreds disrupting social and commercial activities at Ojota. The miscreants attacked the police, shooting and destroying two vehicles in the process. One person has been confirmed dead, while two police officers ch shot by the miscreants are currently receiving treatment. Four suspects have been arrested and investigations have commenced. Now, uh, It is unclear if the deceased was hit by a stray bullet or targeted by security agents. They shot tear gas and guns at us. They have killed one person. This is in Ojota. Okay, ọ̀rọ̀ tí bàbá yẹn sọ òun náà ni wọ́n rìkọ́ọ̀dù yẹn náà ni wọ́n ń sọ nípa yìí. Aláyé ló la yé ẹ̀ bọ́ bá da aláyé ni bọ́ bàjẹ́ aláyé ni ìṣẹ̀lẹ̀ tó lónìí yóò tún wà nínú òwe ìtàn different papers ni yóò tún gbé àwọn èèyàn ó tún digest ẹ̀ sọ́tún sósì kálukú máa make comment either positive or negative kálukú máa pass judgement positively or negatively kẹ́ni positive result tá a fẹ́ mú jáde ń bèrè rálẹ̀ yẹn tọ́gbẹ̀mí èèyàn lónìí. bí ó ṣe gba tèmi bí ó ṣe gba tèmi ẹ̀dá ẹ má sì kà mọ́ o bí ó ṣe gba tèmi bí ó ṣe gba tèmi láì ṣe pọ̀ mọ́ ọlọ́mọlẹ́kún bí ó ṣe gba tèmi láì ṣe sìkà èèyàn bí ó ṣe gba tèmi láì ṣe rànmọ́ ọlọ́mọ sẹ́ẹ̀dẹ́ tòrútòrú bí ó ṣe gba tèmi bí ó gba tèmi ẹ̀dá ẹ má sì kà mọ́ o bí ó ṣe gba tèmi. ká tó dọ̀mọ̀ ẹyẹ lóró ṣe bóyá ká fọ̀rọ̀ rora ẹni àkàndá mo ní ká tó dọ̀mọ̀ ẹyẹ lóró ẹjẹ́ àfọ̀rọ̀ rora wà kéèyàn tó fabẹ́rẹ́ gòyàn kọ́kọ́ fi gúnra ẹ kó tó tìyàn jáde sẹ́nu kú wọ́n láti fi ọfà àti ọrùn tó dúró re sí wọn lápò oúnjẹ tí wọ́n jẹ ọ̀n láti kó bẹ́ẹ̀ ogun kò rí bí yẹn kò rí bí ẹ̀kọ́ yẹn gan-an ìbẹ̀rẹ̀ ogun là á rí ibi tí ó parí sí kò sẹ́ni tí mọ̀ àlepọ̀ ogun kò ju tá a jà lọ́sẹ̀ kan lọ kọjá pé odidi ọdún kan la jà á àti Ukraine àti Russia bí eré bí àwàdà wọ́n ti ń kọjá oṣù mẹ́fà tán ti wà lẹ́nu ẹ̀ ó ti dà tìjú sí Russia lára olórí wọn ò lè fàsẹ́yìn mọ́ pé òun ọ̀jagun mọ́ ó ti tẹ́ ó ti ṣẹ̀sìn kálukú ti wí wíwí wọ́n ti panu mọ́ wọ́n ti wá ń wòran ibi ọba wù yẹn bára yín dé. bẹ́ẹ̀ yóò gbìjà Russia kò ní jẹ́ directly o ǹjẹ́ a lè ríjọ́ kan àbí bẹ́ẹ̀ yóò gbìjà Ukraine ó lè má jẹ́ directly o ǹjẹ́ a lè ríjọ́ kan tí Russia ò strike Ukraine ǹjẹ́ Ukraine strike Russia because inú ìlú Ukraine ni wọ́n ti ń jagun ní battlefield ibi tí koríko méjì bá ti jà ibi tẹ́rin méjì bá ti jà kókó bẹ̀ ni yóò fara kọ́yà bẹ́ẹ̀ yìnbọn bí Ukraine ni bẹ́ẹ̀ ju bọ́ǹbù bí Ukraine ni ta ni ó fara Ukraine ni bí Russia ju bọ́ǹbù tọ́tà sí Ukraine ni bí Ukraine ju àdó olóró sáwọn ọmọ ogun Russia Ukraine náà ni whatever ti ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá náà ni ilẹ̀ Yorùbá lálá ti fẹ́ gbòmìnira ilẹ̀ Yorùbá lèèyàn ti ń kú ilẹ̀ Yorùbá lálá ti fẹ́ gbòmìnira ibẹ̀ láti ń fàjàngbọ̀n ilẹ̀ Yorùbá láti fẹ́ gbòmìnira ibẹ̀ láti fẹ́ràn ara wa ilẹ̀ Yorùbá láti fẹ́ gbòmìnira ibẹ̀ láti jọ ṣiṣẹ́ papọ̀ ilẹ̀ Yorùbá láti fẹ́ gbòmìnira inú òkónú àwọn olórí ń bára wọn jà ilẹ̀ yorùbá láti fẹ́ gbòmìnira ọmọ yorùbá ní fẹ̀sùn kanra wọn lágbájá gbowó tàmẹ̀dún gbowó iye báyìí wọn kó jẹ iye báyìí wọn kó mì wọn ò gbó gbogbo adé ń complain ńgbà tí wọ́n jáde ń jò ní tí wọ́n ní ọ̀bọ gbowó jẹ ìnàkí gbowó mì ejò thirty five million naira mi ah, ah, ah. <laughs> nàìjíríà wà yìí náà so àrùn tí ń sogójì ní sọ̀ọ́dúnrún ntọ́ bá bọ́ yarí gbogbo ọlọ́yà ló kó ní papá mọ́ra n ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà everybody lọ́kàn kò sẹ́ni tí ọ̀kàn tí a tún fẹ́ bẹ́tà yes i can say that categorically tilẹ̀ yorùbá fẹ́ bẹ́tà àwọn ẹ̀yà ìgbọ́ ọba yín dá sí i kó dogun kó dìjà wọ́n fẹ́ kí lẹ́yìn náà ó wà nínú unrest bíi tọ̀dọ̀ wọn wọn fẹ́ kẹ́yìn náà nísinmi bíi tọ̀dọ̀ àwọn kò sẹ́ni tó ní kàbí èèyàn dúdú gbọ́n bá múná lọ báyìí ọkọ̀ọ̀kọ̀ yọjú wò ta sílé wa nìkan ni àbó tún ọba wà àdúgbò tọ́jú pé gbogbo ẹni ọlọ́run ṣeun gbogbo ẹ̀ wọ́n mú lọ tàwa lọ wa ẹlòmíà ní máa ń bà nínú jẹ́ kó o máa rí so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ̀yà ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn àwọn wà nínú ìkáyàsókè ẹ̀yin wà nínú ìfọ̀kànbalẹ̀ no dandan ni kí wọ́n po ilẹ̀ yín rògbòrògbò kí wọ́n dàrú díẹ̀ náà fi ń sọ̀pọ̀tì yín míwáyé tí di bá bàjẹ́ tó nídìí ní ọ̀dà o so gẹ́gẹ́ bí mo ṣe lérí mi ṣe lérí mo ṣèlérí mo ní màá play ọ̀rọ̀ lóye Sunday Adéyẹmọ Ìgbòho then màá wá play ti Professor Banji Akíntóyè sí ẹ̀yin bàbá mi ẹ̀yin mọ̀mọ́ mi orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo yín mọ̀ sí Sunday Igboho mo kí ọmọdé mo kí àgbà mo kẹ́yìn brọ́dà mo kẹ́yìn sísítà mi ọlọ́run níjẹ́ kó bàjẹ́ ọlọ́run bá tó la ẹ́ tọ́lọ́run yóò dáàbò gbogbo wa yóò dẹ̀ gbé wa délẹ̀ lérí mo fẹ́ kí gbogbo wa kẹ́ jẹ́ kí a jáde ká túyàyà ká túyàyà ní ọ̀la ọjọ́ Monday on the nine January twenty twenty three mo fẹ́ kẹ́ jẹ́ ká jáde síta. Si ní ìlú èkó ká jáde gidi gan ká ká túyáyá ká túyáyà ká béèrè fún ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba nàìjíríà ká pariwo ká sí protest yẹn ká jáde tán bá a ṣe ń ṣe tẹ́lẹ̀ tí gbogbo àgbáyé fi mọ nǹkan tí ń ṣẹlẹ̀ tí wọ́n fi mọ̀ pé àwọn kan bẹ tó ń jẹ yorùbá tó ń fẹ́ kúrò lábẹ́ ìjọba nàìjíríà ọlọ́run níjọ́ rẹ̀ wá o mo fẹ́ kẹ́ ká jáde bá a ṣe ń jáde tẹ́lẹ̀ yẹn kérò kérò jáde tán ká pariwo so eléyìí yóò jẹ́ kí gbogbo àgbáyé kan lè rí wa kan lè mọ̀ pé yes àwọn kan ń bẹ tó ń jẹ́ yorùbá tí ìjọba nàìjíríà ń fìyà jẹ tí wọ́n láwọn ò fẹ́ bá ìjọba nàìjíríà ṣe mọ́ wọn ò lè ràn wá lọ́wọ́ àní nǹkan kan ọlọ́run la ní àníbọn àládàá so ariwo tá a bá ń pa yìí mo mọ̀ pé olúwa ó gbọ́ ariwo wa yóò sì gbọ́ àròyé wa yóò sì jẹ́ kí gbogbo àwọn àgbáyé kó lè ràn wá lọ́wọ́ ọlọ́run ní jẹ́ kójú tiwa o orúkọ mi ni adéyẹmọ sunday tí gbogbo yín mọ̀ sí sunday gbòho mo rọ̀ yín ẹ dákun ẹni tí mo bá ṣẹ̀ tínú bá ń bí ẹ dáríjì mí ẹ mọ̀ wò tèmi o tàwọn ọmọ wa ti ń bọ̀ tọ́jú ọ̀la àwọn ọmọ wa ti ń bọ̀ lẹ́yìn òun ni kẹ́ wo ẹ mọ̀ wo pé ọjọ́ orí mi kéré ẹ mọ̀ wò pé ẹ̀ta lélẹ́yìí tó ń sọ̀rọ̀ yìí ẹ mọ̀ fi gbogbo ẹ mọ̀ ogun tẹ bá rí tẹ bá rò pé ń bí nínú sí mi ẹ foríjì mí ẹ sáà ká jáde ẹ mọ̀ jẹ́ kó sú wa ẹ mọ̀ jẹ́ kó jútì wa ẹ mọ̀ jẹ́ kí ọ̀tá ó yọ̀ ẹ dákun mo fọlọ́ ń bẹ̀ ẹ jẹ́ ká jáde bá a ṣe máa ń jáde ká jáde tán bàbá ṣe ń jáde láyọ̀ a máa wọlé láyọ̀ lágbára ọlọ́run a máa bẹ̀rẹ̀ mo fẹ́ ká bẹ̀rẹ̀ báyìí títí tá a fi gbẹ̀tọ́ wa kò ní rẹ̀ wá pàṣẹ máa máa jáde every day nìyẹn níjojúmọ́ la máa máa jáde báyẹn títí tí tá a fi gbẹ̀tọ́ wa táwọn àgbà yóò fi bá wa dá sí ojú òní tiwa ẹ ṣé mo dúpẹ́. honestly sir gbogbo àgbáyé ti mọ̀ rẹ́dì pàfẹ́ à ń fẹ́ òmìnira kúrò nínú nàìjíríà. No ṣùgbọ́n pé wọ́n fìyà jẹ wá as i said èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá èdè ọ̀tọ̀ọ̀tọ̀ là ń sọ àṣà ọ̀tọ̀ọ̀tọ̀ là ń ní ìyẹn tó wá láti pín ṣùgbọ́n láti ya kúrò lára nàìjíríà outrightly kò ṣeé ṣe ẹni tí bá ń pò ṣeé ṣe sà ń parọ́ ni o Yorùbá lè ní self determination nínú ilẹ̀ Yorùbá nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ méjì ni secession ńlá ń pariwo tẹ́lẹ̀tẹ́lẹ̀ because ìgbà tí Professor Banji Akíntóyè bá ń sọ pé Yorùbá nation fẹ́ dá dúró à ń sọ̀rọ̀ nípa ìyapa tí Dúpẹ́ Onídìrí bá ń sọ pé Yorùbá fẹ́ gba orílẹ̀-èdè tiẹ̀ à ń sọ̀rọ̀ nípa ìyapa tá wa bá fẹ́ go for Yorùbá self-determination within Nigeria then we need to sit down rethink rebuild restrategize. ìgbà yẹn la tó máa parí ìjà tí dúkù ti ń bẹ láàrin ara wa àwọn àwo la lè push forward àwọn òun ni ó sún mọ́ wọn táwọn sọ́jà bá ń lọ sójú ogun gbogbo sọ́jà kọ́ ni máa ń lọ sójú ìjà at the same time wọ́n á pínra wọn sí batch by batch táwọn batch kan bá wà níwájú another batch á fún wọn ní distance díẹ̀ wọ́n á wà lẹ́yìn wọn another batch á fún wọn ní distance díẹ̀ wọ́n á wà lẹ́yìn wọn another batch á fún wọn distance díẹ̀ wọ́n á wà lẹ́yìn wọn ẹni tí yóò máa pè fún backup time to time ń bẹ láàrin wọn tó máa ma ṣe rédíò kọ́ọ̀ so Allah ti pín sẹ́yìn ní sọ̀rí sọ̀rí ìgbà yẹn la tó lè dá lájàyè then we, wa, we, we now go for the self-determination I mean the autonomous state within Nigeria that is regional government within Nigeria that one is very very possible tá a bá lè tètè tó kó dẹ̀yìn bọ̀ wálé níbi ojú òpó ilé tá à ń tọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Yorùbá Nation now Yorùbá Nation now Yorùbá Nation now Yorùbá Nation fab Yorùbá Nation adjective tá à ń tẹnumọ́ tá à ń pariwo and the earlier the better bàbá professor tó yẹ kí wọ́n mọ̀ jù wá lọ àwọn ni wọ́n tó sì wá darí ẹ gbọ́rọ̀ lẹ́nu professor. kò láàárọ̀ yìí láti all states of our of our region, of our western part of Nigeria. Mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ o. Èmi bàbá yín Adébánjí Akíntóyè mò ń kí yín ẹ káàbọ̀. Èní lọ́jọ́ pé tí àwa ọmọ Yorùbá fẹ́ sọ fún gbogbo ayé fún gbogbo fún Nàìjíríà àti fún gbogbo àwọn alágbára láyé wípé àwa Yorùbá ti ṣetán láti gba self determination country tiwa kúrò ní Nàìjíríà o orúkọ wa ni Yorùbá orúkọ country tá a fẹ́ dá sílẹ̀ orúkọ ìlú tiwa tó yàtọ̀ sí Nàìjíríà tá a fẹ́ dá sílẹ̀ ní orílẹ̀-èdè Yorùbá a kì í ṣara Nàìjíríà mọ́ ìyẹn la bẹ̀ sí sọ látẹ̀ ní. àwa ọmọ Yorùbá a fẹ́ gba òmìnira wa kúrò lára Nàìjíríà self determination yẹn ti wà ní kì í ń bẹ́ẹ̀ it is an inalienable right of every nation and therefore the Yorùbá nation. And we Yoruba nation, about 60 million people in southwestern Nigeria, a fẹ́ sọ fún gbogbo ayé pé èní lọ́jọ́ pé a fẹ́ gba òmìnira wa kúrò nàìjíríà kí gbogbo ẹ̀yin ọmọ wa àti ẹ̀yin àgbà wa náà ìkọ́ tọmọdé àtàgbà ló gbúdọ̀ wà ní rálì tẹ́ ń kóra jọ sí èkó mo gbọ́ pé bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ẹkú ṣáná this is the day that the Lord has made for the Yoruba nation ẹ má jẹ́ ká bẹ̀rù ẹ má jẹ́ ká ẹ̀rù bà wá ẹ má jẹ́ ká ṣojo kò sí nǹkan tẹ́ ẹnìkan fẹ́ ṣe sí wa gbogbo ayé ń wò wá ẹ jẹ́ ká pariwo wa náà kó pọ̀ kí gbogbo ayé bá lè rí wa ká ẹ má jẹ́ ká ṣojo kò sí nǹkan tẹ́ ẹnìkan fẹ́ ṣe sí wa gbogbo ayé ń wò wá ẹ jẹ́ ká pariwo wa náà kó pọ̀ kí gbogbo ayé bá lè rí wa ká bá gbọ́ wa ẹ tá a bá ti ń pariwo tó ń pọ̀ tán lè rí wa tán lè gbọ́ wa ẹ kò sí ìjọba kankan tó ní àṣẹ tó ní àyà tó bẹ́ẹ̀ láti wá máa attack wa ẹ ẹ ẹ ṣé o ẹ kú ṣé o ẹ káàbọ̀ o mo kí again i say this is the day that the lord has made for the yoruba nation to establish that they want and they are going to take and they will receive from the hand of god their own country orílẹ̀ de yorùbá ẹnìkan kan ò lè dẹ́rù bà wá mo fẹ́ ẹ má dẹ́rù bara yín rárá ọlọ́pàá nìyẹn rá ọlọ́pàá ò kì í ṣọ̀tá àwa yorùbá ò àwa yorùbá kì í ṣọ̀tá ọlọ́pàá a kì í ṣe ẹni tó ń tá a máa rí ọlọ́pàá ká máa ju òkúta sí wọn àbí ká máa dẹ́rù ká máa dẹ́rù bà ara wa ká máa sá iṣẹ́ tiwọn ni wọ́n ń ṣe ẹjẹ́ káwa máa ṣe tiwa the same thing pẹ̀lú àwọn sójà àwa Yorùbá we are a self uh, we are a civilized people and we are a peaceful people rally wa láti gbà tá a ti bẹ̀rẹ̀. ní two thousand and nineteen tá a ti ṣe rally rally gbogbo ẹ̀ máa peaceful ni ẹ má kí ó lẹ́ni o ẹ má jẹ́ kó láti ní lọ torí rally eléyìí tá a ó lè ìní náà o mo kí gbogbo yín ẹ kú o mo tún nǹkan tí mo sọ yẹn kí n tún sọ rally tá a o torí gbogbo a máa ti ṣe rally pátápátá. each people, each town, each town, each town, each city in Yorùbá land ẹ máa ṣe rally tìyín náà tẹ tí gbogbo ayé máa mọ̀ pé ẹ ń ṣe rally ẹ fẹ́ kí nàìjíríà fẹ́ kí èdè orílẹ̀-èdè Yorùbá kó kúrò Nàìjíríà it is our right there is no reason to fear it is our duty to our generations to come to do what we are doing today so that they will be free, so that they will not live in the kind of bondage that we are living in in Nigeria today. Ẹ kú iṣẹ́ náà o, ẹ kú iṣẹ́ country wa, ẹ jẹ́ ká wá farabalẹ̀, ẹ jẹ́ ká farabalẹ̀ ká ṣe ní country wa jade without any violence, without any uh, without any breaking of the laws. Ẹ kú we are a lawful nation. Our movement is lawful. We are going to pursue our purposes uh, peacefully and by law abiding ways and means. Let the world know that clearly. Gbogbo àti ẹ bá gbé bánà yín sókè ẹ máa for Yoruba nation Peacefully, rally ẹ má máa gbàgbé láti kọ peaceful yẹn sí ó ṣe pàtàkì àwọn nǹkan táwọn aráyé á máa máa wò nìwọ̀nyẹn peaceful rally peaceful rally of the Yoruba nation fún self-determination of the Yoruba people thank you ẹ kú iṣẹ́ mo kí yín ẹ mo wà láàrin yín o ẹ àjọ máa ṣe léyìí ni àjọ máa yọ ayọ̀ la máa fi parí ẹ àjọ àtayọ̀ la máa fi parí ọ̀rọ̀ wa yìí ní kọńtì tiwa ní tuntun mo kí yín ẹ káàbọ̀ ẹ káàbọ̀ láti gbogbo all parts of Yoruba land ẹ káàbọ̀ láti kwara láti kogi láti èkìtì láti òṣogbo láti ọ̀ṣun láti ọ̀yọ́ láti ogun, láti èkó everywhere from ondo state everywhere ẹ káàbọ̀ sí èkó mo kí yín ẹ káàbọ̀. ẹ káàbọ̀ láti èkó láti àbújá láti Kwara láti gbogbo ẹ̀ ẹ̀rín la máa fi yọ ayọ̀ ìdùnnú lórílẹ̀‐èdè wa tuntun náà Professor Banji Akintoye two thousand twenty three now ọ̀rọ̀ tí Professor Banji Akintoye sọ yìí kò yàtọ̀ sọ́rọ̀ àwọn tí wọ́n máa ń kiri ọṣẹ kiri oògùn káàkiri àdúgbò wa tí wọ́n máa wá sọ pé tọ́jàgbọ́n ti rìkọ́ọ̀dù tó fẹ́ sọ ọ́ lẹ̀ òun ni wọ́n ń béèrè ńbẹ̀ yẹn o ẹ bá ń fún ọ ní méjì ńbẹ̀ yẹn ẹ fún ọ lẹ́yọ kan ńbẹ̀ yẹn ẹ fún ọ lẹ́yọ kan ńbẹ̀ yẹn fiction ń téèyàn ò rí tí ò lè ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ táwa ń fọkàn rò pé yóò ṣẹlẹ̀ tàbọ̀ ṣẹlẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ Professor Banji Akintoye ṣe rí sáwọn gọ́gọ́ gbọ́ nǹkan tán sọ ni eskisa ó irritating sorry yóò tún dùn yín yóò tún dùn àwọn èèyàn ọ̀rọ̀ yín wà irritating pé àwọn gbólóhùn yẹn ń jáde lẹ́nu àgbàlagbà a professor of history ó wà disappointing ẹ má bínú sá o now bàbá ní self determination wa kúò nílẹ̀ nàìjíríà. secession lára self determination náà ni. now wọ́n ní a kì í sọmọ nàìjíríà mọ́ látọjọ́ wo ńbo nílẹ̀ wá wá wà mọ́ country wá wà tí wọ́n ń sọ fún wa ẹ sáà tí láì sọmọ nàìjíríà mọ́ ọmọ ìlú wo ni wá wọ́n ní yorùbá nation lórúkọ country wa tuntun ńbò wá lọ́wà ńbò ìbàdàn ní àbẹ́kò ẹ̀gbá ní àbíjẹ̀bú ifẹ̀ ní àbílẹ́sà èkìtì ní àbákúrẹ́ oǹdó ní àbílàjẹ ńbò la gbé kọ́ńtì wa tuntun sí. to the best of my knowledge if truly we want to do mega rally let's go to Abuja bó bá jẹ́ lóòótọ́ la mean business a ti ṣe mega rally nílẹ̀ yorùbá káàkiri ilẹ̀ yorùbá everybody ti wà aware let's take it to another level ẹjẹ́ lọ ìlú àbújá ká lọ wájú aṣọ rock ká pariwo buhari fún wa lórílẹ̀‐èdè wa tuntun ahmed lawan fún wa lórílẹ̀‐èdè wa tuntun. Fẹ́mi Gbàjàbíàmílà fún ẹ lórílẹ̀‐èdè wa tuntun ẹ̀yin sẹ́nẹ́tọ̀ a fẹ́ gba Yorùbá nation àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ká má dá wàhálà lẹ́ẹ̀lẹ́kọ̀ọ́ mọ́ mọ̀ pé tá a bá ti dá Àbújá ìlú gbogbo wa ni kò sẹ́ni tí yóò fàjọ̀gbọ̀n fún wa. nínú mọ́tò tán bàjẹ́ ló ní ọjọ́ta Camry kan bẹ́ẹ̀nbẹ́ tí wọ́n bàjẹ́ ẹni tó ní mọ́tò yẹn ṣe ń bá wa jà fún Yorùbá nation sọlọ́pàá ni kò mọ́wọ́ kò mẹsẹ̀ ni àwọn èèyàn sàṣàlà fún ẹ̀mí wọn ìjọ́rì tí wọ́n ó fara pa ó dá bíbọ̀ ọkọ̀ dúró ó ètò ọrọ̀ ajé dúró láwọn agbègbè yẹn now mo sọ lẹ́ẹ̀kan mo ní bàbá rán yín níṣẹ́ ọmọ ẹ bàbá ní a máa gba orílẹ̀-èdè wa without violence or breaking of law ẹskísà a lè gbà á láì tẹ òfin lójúmọ́lẹ̀ àìsà a lè gbà á láì ṣe jàgídíjàgan bẹ́ẹ̀ ń tọ́ gbọ́wọ́lé ni lórí ọ̀bá bẹ́ẹ̀ ń ta gbọ́wọ́lé lórí ọ̀bá gbìyànjú àti dìde ẹni ó gbọ́wọ́lé ni lórí òní gbìyànjú àti pẹ̀sẹ̀ dà ẹni amúngbèkùn tó fẹ́ bọ́ kú òní gbèkùn jọ̀ọ́ jẹ̀tẹ́ ni yóò fi lọ ó gbọ́dọ̀ gbéná wojú ẹni tó mú ń gbèkùn wọ́n fi jà pẹ́ ta wọ́n dàn géńdé wọ́n sanra wọn mọ́lẹ̀ sanra wọn mókè fira wọn wọn ògiri ẹ kú òní dìdò eré ni. so mo bàbá làwọn kí àwọn ọmọdé àtàwọn àgbà torí tọmọdé tàgbà ló gbọ́dọ̀ wà ń bi rálì yẹn bọ́ tẹ́yìn àgbà ẹ̀ sí ń bẹ̀ sá kí ló dé òkúkú wọn ní kán fáwọn ọmọdé ilé lóúnjẹ àgbà ilé ló pòkú jẹ akérèǹbi owó ilé adàgbà ń bi ọkà sàrà rálì ti mbẹ̀lẹ̀ ti ń yọ̀ǹgì. nbi rálì ń kò sẹ́ni tó máa rí kò sẹ́ni tí ọ̀pá ìnà ọ̀tán bá ríru yín bẹ̀. wọ́n kàn mú ẹni ẹ̀ kàn fi ìyókù arúgbó yín ẹ̀ lọ́ọ́ fi ẹ̀ lọ́ọ́ fi ṣe fàájì ní kirikiri. so dádì ẹ yé tàn wá mọ́. ẹni tí bá ń gbèjà yín lónìí tán ni o wọ́n fẹ́ kí òṣùwọ̀n ẹ̀sìn yín ó kún débi tí ò ní ṣe kọ́fà mọ́ tastara sọ pé aṣọ ọ̀bọ ọmọye mọ́ ti rìn òwò ọjà the earlier the better ẹ tètè withdraw. ní gbangba ní kọ̀rọ̀ kò síbi tójú ọlọ́run ò tó ẹ má bínú o agbára orílẹ̀-èdè nàìjíríà kakutọnu láti wá mú kòǹkutọnu if care is not taken bàbá dẹ́ẹ̀dẹ́ mìràwọ́ èdè egun ni. so n tẹ́ ń ṣe yẹn ìjọba nàìjíríà ń wò yín gẹ́gẹ́ bí aláwàdà lọ́wọ́ ni o tọ́n bá ti rí pé ń ẹ fẹ́ mọ serious díẹ̀díẹ̀ wọ́n á take action ìgbà yẹn lẹ tún máa sọ pé Awikonko kan ló tún sọ fáwọn gọ́ọ̀mẹ̀ntì pé kàn ṣe kàn ṣe báyìí òótọ́ rẹ̀ sọ pé kàn mọ́ sọ̀hún náà o ẹni ká pariwo wa kọ́pọ̀ ariwo ò lè pọ̀ mọ́ bíi tẹ́lẹ̀ ẹ mọ̀ ya àwọn èèyàn tó ti jáde kóònù Yorùbá nation ni ẹ mọ̀ ya agitator tó ti withdraw níwòyí àná wọ́n wà nínú àwọn tí ń pariwo táyé ń gbò wọn ṣùgbọ́n lónìí wọ́n ti rí i pé irú àtẹ̀tàn ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ wọ́n ti wá láwọn yẹ̀bá ná sòtá ní ọ̀wà pariwo rẹ̀ èmi ò mọ̀ kankan bẹ lónìí ọ̀ǹtì lónìí tí mo tó mọ̀ pé kan wà. now ẹni ọlọ́run ti fún wa ní kọ́ńtì wa ọlọ́run fún wa ń kọ́ńtì wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ orílẹ̀-èdè Yorùbá ṣùgbọ́n nù Nàìjíríà ló wà. so àkàndọ̀rọ̀ Awikonko ẹ má bínú bò mí bá lé o ẹ má bínú bọ̀rọ̀ ẹnu mi bá lé o ẹ má bínú bí n bá ti ń sojú abẹ ní kojú. ayé kò tọ́ ayé kò tọ́ mo mọ̀ pé ayé kò tọ́ wọn lọ wàá dá mi lẹ́ni tí ọmọ pé dúdú ń funfun tàbí ẹni tí ọmọ pa ọ̀rọ̀ lọ́bọ̀lọ̀ ọlọ́run dá mi lẹ́ni tí sojú abẹ́ sakata pàrà làgbà síntọ́ bí bá ti ń yí lẹ́nu ó lọ́wọ́ kan àmúdi ó tọrọ ta ni ká bára wa sọ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lónìí lọ́jọ́ tanu my question ẹn àwọn tí wọ́n dẹ̀mí wọn légbodò ǹjẹ́ ètò ti wà ńlẹ̀ nínú Yorùbá Nation Movement pé ẹni tó bá ti kú o a máa ensure life wọn iye báyìí láfẹ́ bí wọn bó bá ti níyàwó tó ti bímọ iye báyìí láfún bó bá níyà tó ní bàbá láyé iye báyìí láfún bó bá láwọn àbúrò tí ń tọwọ́ ẹ̀ jẹun iye báyìí láfún wọn ǹjẹ́ a ní bí ọba wa rí bẹ́ẹ̀ àwọn tó pàdánù ẹ̀mí wọn tìta ni kí wọ́n jẹ́ my another question ọrùn ta ni wọn wà because orò tó gbéyàwó lèmọ́mù ẹ má gbàgbé pé yóò gbókọ lèmọ́mù mọ́ o bàbá ti ń pèrè ajá á pèrè kòkò ẹ gbọ́ tọmọkùnrin yẹn ń ké fatafata ìgbóhòsà ìwọ ló ní ajáde o ìgbóhòsà ẹ̀yin lẹ́ni ajáde o tó bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọn kọ̀ọ̀kan pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè ẹ̀yin lẹ́ni ajáde o so ọrùn ta ni ẹ̀mí bọ̀bọ́ yẹn máa wà. ikú ilé lọ́pàá ò kì í ṣe tòde o because ẹ̀yà míì kọ́ ló yìnbọn fún un ìwòye àná ẹ̀ bọ́yọ̀ wà níbi títí ń ṣe fàájì tàbí ibi tán ti ń plan bá a ṣe fẹ́ ṣe rálì lọ́la kọ́mọ pé òun lòun ó kú lónìí. so ẹ má jẹ́ ká fúnra wa nígbó dídí sán. ọ̀rọ̀ mi lè àbí well òótọ́ ọ̀rọ̀ kíkorò ní korò. my last question ṣáptà yìí ń bo ló máa close sí àwọn mẹ́rin tí wọ́n ní wọ́n arrest wọn ṣèjọba ò fi wọ́n lẹ̀ wọ́n dáná sun mọ́tò ọlọ́pàá o wọ́n yìnbọn fún ọlọ́pàá méjì ìjọba nàìjíríà báwọn ọlọ́pàá nàìjíríà kúkú ti gentle wọ́n ti níwà rere wọ́n lè fi wọ́n lẹ̀ pé kán máa lọ lálàáfíà pé káwọn ọjọ́ fi gun dígun ń gbé ah apá méjì nù yín náà yín náà yìnbọn fún méjì nù wa ikú ọ̀ tútù ni ayọ̀ǹda ẹ̀ fún yín ẹ̀yin náà yọ̀ǹda àtọ̀dọ̀ wa fún wa mọ̀ ọ̀pọ̀n ti jẹ́ǹtù bẹ́ẹ̀ so àwọn èèyàn kan máa fèsì problem ayé wọn ìgbà náà lẹ́tọ̀ọ́ mọ̀ pé èèyàn wọn aráyé ènìyàn ṣòro kò sí èèyàn mọ́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 mi ò fẹ́ kọ́ máa hán létí ẹ má bínú àrìn láǹfààní àti gbórin lónìí sorry sorry sorry god bless you all àánú ọlọ́ àlàyé ní fi sílẹ̀ ẹ̀rín gbèsè ẹ̀rín gbégbìn gbogbo àwọn tí wọ́n ń bínú ẹ jẹ́ kí wọ́n máa bínú o èmi láìkì bínú mo wà controversial bọ́lọ̀ ń bá ṣe dá mi nu and i will never change i'm not going to change láíláí mi lè change mi ò lè yí padà òpònú kan tiẹ̀ sọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan awé kóńkó o máa tó tẹ́ bàbá rẹ̀ ọ̀tẹ̀ ìyá rẹ ọtẹ ìyá ìyá rẹ ọtẹ baba ńlá baba kú baba ńlá kú baba rẹ ọtẹ ìwọ ọmọ ọ̀ràn kíran àtòkò wa balẹ̀jọ ọmọ ọmọ ọ̀lẹ́bí tá a bá tírèsì ẹ̀ bá ní sìn bábẹ́ ò lè jẹ́ èèyàn rẹ òwú tí yàgbọ́n lọ́mọ ọ̀ràn òwú tí yàgbọ́n lọ́mọ ọ̀ràn ìpọ́ ẹ̀pà òṣùwọ̀n ọmọ inú ẹ̀ náà ò lè da íméèjì àwọn òbí tó bí ọ ni ọ ìwọ lọmọ ọsàn tó kóńpópó báyìí mọ̀mọ́ rẹ àti bàbá rẹ èyí sọmọ rẹ láti wá sọ pé mi ọ̀tẹ̀ bábẹ́ ọ̀tẹ̀ n ò lè tẹ́ láéláé mo lè ṣe tí ò dùn mọ́ wọnú ni ṣùgbọ́n n ó ṣe tí ó dùn mọ́ lọ́ngàn bá nú kán má tàn wá kán má fi àwọn ọ̀dọ́ wa fún kú mọ́ that is my own advice kò wá tẹ̀wọ́ lọ́rùn nu o lè lọ pokùnso bí àwọn tírélà bá máa ń kọjá ládùúgbò yín dáná mọ́kàn lẹ́nu àdúgbò yín wá kéré títì yín ọ̀fẹ́ débi pé àwọn ọ̀kadà ní ń kọjá eléyìí tí bá ń bá eré burúkú bọ̀ dáná mọ́ lẹ́nu àwọn ọ̀kadà àdúgbò yẹn ìwà sáré rárá ó bá rí transformer ó sì rí danger bí kan tọ́ bọ̀ bẹ́ẹ̀ kò wá sí yùn náà ah, kò sí ṣe kẹ́ ẹ má lòdò ládùúgbò odò tó bá jìn dáadáa lọ kó bẹ́ẹ̀ tó gbóyò lórí igbó ọmọ ni ilé mi yá mọ̀ lọ́rùn ilé tí ìyá kan dààmú ré lé mi o ilé mọ̀ yá yẹrú ọ̀gìn mo ti ń lọ dáadé àmọ́ mi alákàndá ló ń dágbére bọ̀dá sísítà mi mo lóde ọjọ́ mi rìn báyìí kàrí o.